Adela, laugh Adela, Adela, laugh Adela, Adela, laugh Adela, Adela, laugh Adela, Adela, laugh Adela, Adela, laugh Adela, Adela, laugh Adela, Adela, laugh Adela, dey laugh to the right i dey laugh to the left i dey laugh i dey laugh i dey laugh i dey laugh oh i laugh laugh laugh laugh laugh laugh. kò tí ì ṣèlú ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ kò tí ì yá ọjọ́ ọ̀rọ̀ ọjọ́ ọ̀rọ̀ dey come no be today <laughs> no be today na another day <laughs> ah ọtọ́fẹ̀ẹ́fẹ́ ọtọ́bàkùtì ọtọ́fẹ̀ẹ́fẹ́ kùtì ọtọ́fẹ̀ẹ́fẹ́ èmi ọmọlúkàrí àlèlà ọmọ arógun máa sá ọmọ asọ̀tẹ̀ márùn ọmọ àtijọ́ aláṣẹ ìdìbọn mi gbígbóná ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ akọ́là porùnkú abẹniwá jẹun abẹniwá joyè bàbá rẹ̀ ní bọ́lá fọláṣadé ń ṣe ẹlẹ́yìn kùlé àdéwúre ọmọ òkè níláyè àyùkà rẹ̀ ọmọ gbárígi gbárígi bí òṣọjọ́ jímọ̀ aṣọjọ́ léyà o kábíyèsí o Elédùmarè ọba mi tó kábíyèsí o Elédùmarè ẹ káàsán morning clean bye for now. adákẹ́ máa fọ̀ ẹ̀ mọ́ tẹ́ tó ṣe ẹni bàbá tí ẹnikẹ́ni jẹ́ abẹ́ ní bá lọ bàbá tẹ̀mí jẹ́ náà bá ń bá tiẹ̀ jẹ́ àwọn kò do do ó dúró sẹ́nu àṣeyọrí mi ọ̀run mú wọn kúrò sọ wọ́n dòkú bẹ́ẹ̀ lórí kò ní í padà gẹ́gẹ́ bí gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́. Onye ọ̀dọ́ àmì dábòrò báńkì.